kírónìkà kejì orí kọkànlá nígbàtí rehoboamu sì dé jerusalemu ó kó ilé juda àti Benjamin jọ ọ̀kẹ́ mẹ́sàn-án ènìyàn tí a yàn tí wọ́n ṣe ológun láti bá israẹli jà kí ó lè mú ìjọba náà padà bọ́ sọ́dọ̀ rehoboamu ṣùgbọ́n ọ̀rọ̀ olúwa tọ̀ semaiah ènìyàn ọlọ́run wá wípé sọ fún rehoboamu ọmọ solomoni ọba Júdà àti fún gbogbo Ísírẹ́lì ní Júdà àti Bẹ́ńjámínì wípé báyìí ni Olúwa wí ẹ̀yin kò gbọ́dọ̀ gòkè lọ bẹ́ẹ̀ lé ẹ̀yin kò gbọ́dọ̀ bá àwọn arákùnrin yín jà kí olúkúlùkù padà sí ilé rẹ̀ nítorí ọ̀ràn yìí láti ọ̀dọ̀ mi wá ni wọ́n sì gba ọ̀rọ̀ Olúwa gbọ́ wọ́n sì yí padà kúrò láti lọ bá Jeroboamu Rehoboamu sì ń gbé Jerusalemu ó sì kọ́ ìlú olódi ní Juda ó kọ́ bẹ́tílẹ́hẹ́mù pẹ̀lú àti étàmù àti tẹ́kọ́à àti bẹ́tsúrì àti sókò àti adúlámù àti gáàtì àti máréṣà àti sífù àti adórémù àti lákíṣì àti aséka àti sóra àti aijalóni àti ebroni tí ó wà ní juda àti ní benjamini àwọn ìlú olódi ó sì mú àwọn ìlú olódi lágbára ó sì fi àwọn balógun sínú wọn àti àkójọ oúnjẹ àti òróró àti ọtí wáìnì àti ní olúkúlùkù ìlú li ó fi asà àti ọ̀kọ̀ sí ó sì mú wọn lágbára gidigidi ó sì ní Júdà àti Bẹ́ńjámínì lábẹ́ rẹ̀ àti àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì tí ó wà ní gbogbo Ísírẹ́lì tọ̀ ọ́ lọ láti gbogbo ibùgbé wọn wá nítorí tí àwọn ọmọ Léfì fi ìgbèríko wọn sílẹ̀ àti ìní wọn wọ́n sì lọ sí Júdà àti Jerúsálẹ́mù nítorí jeroboamu àti àwọn ọmọ rẹ̀ ti lé wọn kúrò láti máa ṣiṣẹ́ àlùfáà fún olúwa ó sì yan àwọn àlùfáà fún ibi gíga wọn nì àti fún àwọn ère òbúkọ àti fún ẹgbọrọ màálù tí ó ti ṣe lẹ́yìn wọn irú àwọn tí ó fi ọkàn wọn sí àti wá olúwa ọlọ́run ìsírẹ́lì láti inú gbogbo àwọn ìyá ìsírẹ́lì sì wá sí jerusalemu láti ṣe ìrúbọ sí olúwa ọlọ́run àwọn baba wọn bẹ́ẹ̀ ni wọ́n sì mú ìjọba Júdà lágbára wọ́n mú kí Rehoboamu ọmọ Solomoni kí ó lágbára lé ọdún mẹ́ta nítorí lé ọdún mẹ́ta ni wọ́n rìn lé ọ̀nà Dáfídì àti Solomoni Rehoboamu sì mú Mahalati ọmọbìnrin Jerimoti ọmọ Dáfídì lé aya àti Abilayi ọmọbìnrin Eliabi ọmọ Jese ẹni tí ó bí ọkùnrin wọ̀nyí fún Jeushi àti Samaraya àti Sahamu àti lẹ́yìn rẹ̀ ó mú maaka ọmọbìnrin absalomu tí ó bí abijah fún àti atai àti sisa àti shelomiti rehoboamu sì fẹ́ràn maaka ọmọbìnrin absalomu ju gbogbo àwọn aya rẹ̀ àti àlè rẹ̀ lọ nítorí tí ó ní aya méjìdínlógún àti ọgọ́ta àlè ó sì bí ọmọkùnrin méjìdínlọ́gbọ̀n àti ọgọ́ta ọmọbìnrin rehoboamu sì ṣe abijah ọmọ máàkà lé olórí láti ṣe olórí nínú àwọn arákùnrin rẹ̀ nítorí tí ó rò láti fi jọba òun sì hùwà ọlọ́gbọ́n ó sì tú nínú gbogbo àwọn ọmọ rẹ̀ ká sí gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì sí olúkúlùkù ìlú olódi ó sì fún wọn lé oúnjẹ ilé ọ̀pọ̀lọpọ̀ ó sì fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ obìnrin